Zabby's Talk Show. mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa pé àkóbójú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show ayé ọpẹ́ yọṣẹ ọlọsẹ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ amáyọ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa lágbára lọ́wọ́ Ọlọ́run òun ni ayé ọpẹ́ mo fi máa yọ sí wa mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kú ètò bẹ́ẹ̀ náà lèmi náà kí n ka kó gbogbo ọjọ́ ṣe rí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ mọ bí a ṣe máa ń ṣe ètò títí wa lórí ìkànnì aláyọ̀ yìí lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa ọlọ́run oníṣẹ́ yìí náà ní ẹ̀yìn nìkan èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe láì má gbára wa ní àkókò bó ṣe lè wù kó wọn mo tún gbogbo mùsùlùmí wípé Ramadan Kareem ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà òun ló máa parí ẹ̀ mo kí kristẹni wípé God bless you ọlọ́run tó láyé tó rọrùn kò ní tì wá lójú ọlọ́run á gbàdúrà wa bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo oníṣẹ̀ṣe wípé a gbó a tọ́ lágbára lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo free thinkers pátápátá wípé a kò ṣeré God bless you gbogbo ẹni tó wá lóun tiẹ̀ wá tọrọ kárìtì òun tiẹ̀ tí wàá bọ́ lọ́hún dúró á kí ẹ̀yin náà ìpè ní agbára lọ́wọ́ ọlọ́run ojú òní ti wá yorùbá ni mí yorùbá ni ìran mi àwa ọmọ kóòtù òjíire àwa ọmọlúwàbí mo dẹ̀ gbáládùá ẹ pé ọmọlúwàbí yẹn kò ní sọnù nínú ara wa kò ní sọnù nínú ọ̀rọ̀ ẹnu wa a ṣìwí ẹ̀yin náà ní ṣìwá gbọ́ àní ṣìṣe àní ṣìlẹ̀tẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa God bless you now èwo la ní ká gbéyẹ̀wò lọ́jọ́ títí òní ọ̀rọ̀ náà ó kọjá bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ó ṣe kàyéfì wọ́n ní ẹlẹ́rù ló kọ́kọ́ máa ń gbé ẹrù ẹ̀ òun ló kọ́kọ́ máa bẹ̀rẹ̀ báyìí táwọn èèyàn máa wá rí i pé ah, ẹni yìí ó ní ìdìrànlọ́wọ́ níbi tí ọ̀rọ̀ yìí dé gbogbo wa pátápátá la mọ̀ ó ti pẹ́ ta ti ń pariwo àwọn tó gbọ́ gbọ́ àwọn tó mọ̀ mọ̀ àwọn tó ń bu wa ń bu wa àwọn tó ń bu wa náà àwọn náà yìn wá wípé wẹ́ ẹ gbìyànjú ẹ̀yin náà ẹ ṣe títí ẹ ti ṣe títí yín ẹ dẹ̀ ṣe ń ṣe lọ kán lè rí nípa títí yín wípé ẹ̀yin náà ṣèwọ̀nba tí ẹ lè ṣe a dúpẹ́ lọ́wọ́ gbogbo irú ẹ̀yin èèyàn báyìí náà ẹlẹ́rù ló kọ́kọ́ máa ń gbé ẹrù ẹ̀ gẹ́gẹ́ bí mo fi tí mo sọ síwájú ẹlẹ́rù ló kọ́kọ́ máa gbé ẹrù ẹ̀ kò possible kéèyàn kọ́kọ́ máa bọ̀ kó ní ẹ̀ṣọ́ fẹ́ gbé ẹrù yẹn nínú ó dẹ̀ tún possible ńgbà mí náà bọ̀ àwa tiẹ̀ tí wá ṣe bẹ́ẹ̀ wípé à ó dàbí pé ẹ fẹ́ gbé ẹrù yín a bẹ̀rẹ̀ sí ní pariwo lọ́tún lọ́sì níwájú lẹ́yìn bọjú gbogbo ẹ lọ wọn lógun wọn fẹ́ dálẹ̀ wọn ní ọ̀tẹ̀ ni wọn tiẹ̀ ní ọ̀hún tiẹ̀ níṣẹ́ ni wọn tiẹ̀ ní ọmọ nǹkan tó kàn gan ni bọ irú àjò tá à ń bá lọ yìí ọlọ́run nìkan ló mọ ìgbà àti àkókò àwa ẹ̀dá à ń gbìyànjú ni gbogbo wa là ń gbà ládùúà wípé ọwọ́ ta fi tàbí ọwọ́ ta fi ṣẹ́gun sí kọ́lọ̀ ń jẹ́ ká jẹ ẹ bá mi parí ẹ̀ ni mo mọ mo mọ owó yẹn mo kàn mo kàn síbẹ̀ ní tí ò mọ̀ yẹn ẹ bá mi parí ẹ̀ ẹ bá mi parí ẹ̀ now ẹni tó ṣẹ́gun sí ló máa ń jẹ ọ ẹ má ti jẹ nítorí mo sọ fún yín pé mo mọ̀ now lórí ìrìn àjò wa yìí a ti rí àwọn tó jẹ́ wípé Ọlọ́run ti pè sọ́dọ̀ a rí àwọn tó jẹ́ wípé wọ́n ṣì wà lórí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ọgbà tó máa jẹ́ kò sẹ́ni tó mọ̀ gbà ó ní Jesus Christ máa padà wá hmm, ìgbà wo ló máa dé ta ló máa kọ́kọ́ rí nobody knows bọ ìgbìyànjú òun ni àwọn ẹ̀dá ń gbà lára àwọn ìgbìyànjú yẹn wípé àwọn kan ṣì wà tó jẹ́ wípé ìgbì àwọn gan ó ṣègbìyànjú o màá gbé fídíò yẹn wá ó ṣe ìgbìyànjú bọ ìgbìyànjú yẹn kò tí ì tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ kò tí ì tó ṣe Sunday Igboho akínyín akí bàbá Akíntóyè akí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń gbà fún ọmọ Yorùbá torí tọlọ́run torí pé kí ni nǹkan tí sọ̀rọ̀sọ̀rọ̀ náà láti òkè délẹ̀ nǹkan tó ń fojú fi tó ń fojú wí ẹ̀ kò kéré ó dáa láti jókòó báyìí ó dáa láti sọ báyìí ó dáa láti gbọ́ báyìí bọ̀ tí challenges tó ní kálukú ń face left and right ẹni tó bá pariwo tiẹ̀ síta ni ẹni tí ò bá pariwo tiẹ̀ síta ń bọ̀ bọ̀ kọ́lọ̀ ń kó kó ṣe dáadáa fún wa gbogbo aṣọ kọ́là ń sá sí sóòrùn. now lórí ọ̀rọ̀ tí ibi tí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí tán bá dé nílẹ̀ Yorùbá mi ò à expect wípé káwọn ọmọ Yorùbá kan kán sì kán sì kán máa rí nǹkan yẹn kán má lè tọ́lọ́run dẹ̀ fún wọn ní agbára yẹn ibo ló ń fojú sí ibo ló ń fọkàn sí láì má fi ẹ má jẹun pòwe láì má sọ̀rọ̀ jù láì má <laughs> láì má fi kinní kan pẹnu ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká go straight to the point torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní gẹ́gẹ́ báyìí sọ wípé pápápá la fẹ́ máa ṣe torí àwọn tó bá wà ní nàìjíríà ọlọ́run má jẹ́ kí tó ń fogun jà wá lórí ọ̀rọ̀ data now ẹ jẹ́ ká fún àǹfààní ẹ̀yin tẹ́ ti rí àti àǹfààní ẹ̀yin tí ẹ ti rí bọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣètò wa fún ẹ̀yin tẹ́ bá ìtìmọ̀ tó bá jẹ́ nígbà àkọ́kọ́ a kì í sí orí ìkànnì orúkọ tèmi ò tí ì padà èmi ọmọ yín àbúrò yín Dr. Zabby Talk Show ayé ọpẹyọ a máa ń gbé àwọn ètò lóríṣiríṣi lọ́kọ̀lọ́kọ̀ ìjọkan yẹ̀wò lórí ìkànnì yìí bọ̀ẹ́ tó jẹ wá lógún bẹ̀ tó mú wá tó jẹ wá lógún tó mú wá lọ́kàn òun ni báwo la fẹ́ kúrò nínú oko ẹrú bẹ́ẹ̀ náà là ń sọ̀rọ̀ lórí pé báwo la ti fẹ́ kúrò nínú oko ẹrú ọpọlọ àti e, oko ẹrú ọkàn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn là ń gbé yẹ̀wò lórí ìkànnì yìí a ti sọ wípé báwo la fẹ́ kúrò nínú oko ẹrú wípé àwọn amúnisìn tó gbéjọba fún àwọn fúlàní wípé àwọn tó kù ẹ máa mú wọn sì kẹ máa wá san tọ́yìn gba ìdákọ́lẹ̀ ibòmíì bọ̀ ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò lóní pẹ̀rẹ̀ God bless you ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe mo wáyé máa ṣe ẹ bá wa pín ètò yìí ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ ẹ dẹ̀ bá wa tẹ like God bless you. àwọn alágbádá àwọn. àwọn ọmọ tí wọn ń bá wọn gbàdá mo sá ẹni tí mo rà lọ́ọ̀rẹ́ ń bẹ́ẹ̀ dì mò ń wò wípé ó yẹ kí sùn yìí kó ti jáde kó ti jáde ìgbà tí sùn yìí yóò jáde. ó dà pé mi ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. tá a bá wá ti à á gbin sú tá a bá gbin sú tá a gbin èbú tá a lọ rà wípé ká lè mọ rí sùn jẹ ní àwọn ọdún à lé dán rẹ̀ bí wọ́n ṣe lé dán rẹ̀ pé kó ràn ọmọ bàjẹ́ ọjọ́ bàmọ́ nínú ebè tí àwọn ọmọ bòròró bá débẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n yọ èmi àwọn alágbádá àwọn àwọn ọmọ tí wọ́n ń bá wọn gbádà fúnra mi ni mo ń sọ yìí kò ṣe pé èèyàn lọ́ràn mi mo pín mo sì rà ẹni tí mo rà lọ́rẹ̀ ń bẹ dì sí mo ń wò wípé ó kí iṣu yìí kó ti jáde kó ti jáde ìgbà tí iṣu yìí ò jáde níjọ́ tẹ́ fùfú ré ìdán jùlẹ̀ ọmọ tó bọ ìsàpèjé ń wò tí ò tí ì fi ẹ̀ bá nǹkan kan nù kòtò mọ́ tí mo he sí gbogbo náà délẹ̀ dókè gbogbo rẹ̀ ni wọ́n kì lọ́ra àwọn ó pé ìlọsígẹmọdépò pàtì ẹ̀rí ti gúnyán nílùú ìlọra gbogbo rẹ̀ làwọn ọmọ bòròró ni wọ́n fún wọn lóko. pé wọ́n káàmpù ẹran wọn síbi tí wọ́n bá kú ẹran wọn tí wọ́n ò bá kú wọn ò pé wa torí àwọn ọmọ wọn náà wọ́n mọ̀ ọ́n wá láti. wọn ò pé wa wọn ò pé wa ní orin nílùú lọ́ra a ní iṣẹ́ lọ́yọ̀ọ́ state wa wọn ò pé wa a ní iṣẹ́ àrí iṣẹ́ ìjọba ṣe àwọn tó kàwé kàwé tí wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì tó dáa lọ wọn ò rí ẹni gbà wọ́n ṣiṣẹ́ tí wọ́n bá lọ tí wọ́n dé náà láàrú pé gbòòrò bàbá rẹ nu máa lọ ro àwọn bòròrò fúlàní náà wọ́n jẹ́ wọn ni wọ́n tún lè padà tí wọ́n máa lọ ṣe bíi bárà ní nídàálẹ̀ tí wọ́n máa lọ bá a tí wọ́n tún lé wọn kò ní ìlú padà ńgbà wo òjò wo orí nǹkan kan ẹ gbà wá ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà wá ẹ má jẹ́ wọn sọ wá di oníbàárà ní ìpínlẹ̀ ọ̀yọ́ o nílùú ìlọ́ra dáàfẹ́ dáàfẹ́ ni pé kìí ṣe pé àfẹ́wé àfẹ́yàn àpèsè pa àpèsèyàn ọmọ gbé ṣùgbọ́n ibi tí wọ́n rà tó ń kálukú wọn rà àgbẹ̀ dáàfẹ́ ni pé kí wọ́n dúró ń bẹ̀ kí wọ́n má da ẹran wọn kì í mọ́ tí wọ́n bá ti da ẹran wọn kì í mọ́ dọ́dọ̀ wa kò sí jà so kí wọ́n dúró níbi tí wọ́n rà ibi tí wọ́n rà tàbí wọ́n rẹ́ǹtì kí wọ́n dúró ń bẹ̀ dánmọ́dàmọ́lù dánmọ́dàmọ́lù wọn kì í mọ́. ta ló fẹ́ sọ̀rọ̀ ta ló fẹ́ sọ̀rọ̀ o. ọdún kẹtàdínlógún ni tọkọ mi ti kú tí mo sì ń dáko kò wá sí ọdún kan tí mo lè dáko tí wọn jẹ rí nǹkan mú nínú oko tí mo bá wá pe àwọn ọ̀gá wọn pé kí wọ́n wá wo táwọn ọmọ wọn ṣe tí wọ́n bá wá wò wọn ò ní má bínú ni mò ń gbowó lápò fi dáko mò ń gba gúrú mi mo wà tó san gbèsè kún gbèsè nígbà mo bá dáko tí ì rí nǹkan kan mú bẹ́ẹ̀ nìkan lọ yáwó mi kò fi san owó tí mo bá gbà ọ̀jẹ̀ bó ṣe jẹ́ ẹ bá wa bẹ̀ wọ́n o. orúkọ mi ni mr olùwálé mo ń fi àsìkò yìí kí eh, ẹnjìnìá wa Ṣèyí Mákindé kó dákun wọ́n gbà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn fúlàní bòròrò yìí wọn ò jẹ́ kí á rí oko lọ mọ́ pàápàá jùlọ nílùú lọ́ra mọ̀nsí ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọmọ wa tí wọ́n ti sí wọn káwé tí wọn ò rí sẹ́tẹ́ pé ọ̀kadà náà wọ́n tó ń gùn à lè ti lóko mọ́ ilẹ̀ gbọ́dọ̀ sọ wá lóko wọ́n ti gba oko mọ́ wa lọ́wọ́ kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kó dákun torí ọlọ́run a fi ọlọ́run bẹ̀ wọ́n kí wọ́n bá ní wá solúsàn sí kínní àfẹ́kọ́ dàbí ti gàngàn àfẹ́kọ́ dàbí ti gàngàn àsàndí àti sẹ́ríkì yòyó àwọn wọn ń dà wá láàmú tẹ́ ẹ mẹ́lẹ́mọ tẹ́ ẹ mọ eh, olókìtì tẹ́ ẹ mọ eh, ẹlẹ́dẹ̀ẹ́ wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa pátápátá nílùú Ìlọ́ra wọ́n dàkún wọ́n gbà wá o ìyẹn ti wọ̀ lù Ìlọ́ra ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ni ìyẹn ti wọ̀ láàfin kóńgò kan bí ìgbà wọn rà lẹ́gbẹ̀rún méjì ẹgbẹ̀rún kan ni ebi ti ń pa wá kí ẹnjìnìá Yèyé Mákindé kó dákun eh, òfin tí wọ́n ṣe ní two thousand and kìíní ẹ dákun ó gbé òfin yẹn jáde àwọn agbóyinja sì sọ pé àwọn àná wọn lè àwọn pé òfin yẹn kó dákun kó tètè wá mú òfin yẹn ṣe kíákíá láì gbófin yẹn jáde àwọn ọ̀sẹ̀lẹ̀ afọlọ́n bẹ̀ wọ́n ni o àfẹ́ ìtàjẹ̀sílẹ̀ nínú lọ́ra gbogbo àwọn sáwà ládàpá lóko ni wọ́n dúró àbí kí ni wọ́n ti kéèyàn lọ́wọ́ bọ́lẹ̀ ní oko olú lọ́ra ẹ̀ tí wọ́n fọ́ lójú ọ wà nù wọn kí wọ́n dákun ìjọba nàìjíríà à ń fi eléyìí pe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wípé kí a tètè gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó má di pé yóò tún di ìtura ta yan bíi ti ìgàngán jóò níì a sì fẹ́ àwọn ará ìlú ìlọ́ra mọ̀ pé wọn ò fẹ́ wàhálà wọn ò fẹ́ dà wọn ò fẹ́ fìtínà ni wọ́n fi sáré wá síbí báyìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ rédíò aráàlú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ o àti pé yàtọ̀ sí pé ìjọba gbégbèsè lórí ẹ̀yìn agro rangers náà kí á tìrù bàbá yìí mọ́lé nítorí pé fúlàní àbí bòròrò wọ́n ní pé bàbá fi oògùn sínú oko wọn láì ṣe oko fúlàní tí èso oko bòròrò kó bàbá fúnra wọn wọ́n sì ti bàbá yìí mọ́lé àgbàlagbà báyìí kí wọ́n tì hàn mọ́lé àwọn náà ti ń dọwọ́ rúnu yẹ ká ṣojúṣe wà ká mọ ohun tó tọ́ ká mọ ohun tó yẹ láti ṣe bí wọ́n fẹ́ pèpè fún àlàáfíà ó mọ ẹ mọ ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbé gbà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ commissioner for agric ẹ jọ ń torí ọlọ ẹ tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o kó tó di pé àwọn àgbẹ̀ àwọn ọmọ lọ́ra kí àgbo wọn tó tà kó tó di pé yóò tàdí mẹ́yìn yóò ń tàdí mẹ́yìn díẹ̀díẹ̀ o kó má di pé nǹkan mi ò ṣẹlẹ̀ àrọ̀ yìí nítorí ọlọ́run ẹ gbégbèsè kánmọ́kánmọ́ ẹ gbégbèsè kánmọ́kánmọ́ ẹ pé àwọn tí wọ́n ń dá ọkọ̀ yìí àwọn wo lẹ̀ ń dá ọkọ̀ náà gbogbo àwọn bòròró àwọn fúlàní ti ń bẹ lọ́ra. fúlàní bòròró nílùú lọ́ra. ẹ ti pè wọ́n o kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ pe àwọn aráàlú lọ́ra náà kẹ́ jókòó kẹ́ ẹ sì pàdé pẹ̀lú wọn kóníkálùkù mọ àyè rẹ̀ kóníkálùkù mọ ohun tó tọ́ àti ohun tó yẹ kóníkálùkù mọ ohun tó yẹ kó ṣe à ń pariwo pé èèyàn mú ebi ń para àlùpò làwọn àgbẹ̀ wọ́n máa ṣe wàhálà táwọn kan sì máa ya wọnú oko wọn á máa jẹ oko wọn àníjẹ́ kí wọ́n rí mú mi kù díẹ̀ káàtó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní dàrú o ìlọ́ra ò ní dàrú o ìlú. kó tó di wípé wọn máa tẹ̀síwájú ẹ gbọ́ nǹkan tí wọ́n lọ ṣe fún bàbá yẹn ṣẹ́rí pógún ti dé alẹ́ lẹ́rù ló máa gbé níbi tó bá ti wúwo sẹ́ẹ̀ ogun ti dé ogun tún ti dé ẹ wo nǹkan tó ń ṣe fún wọn ní ẹni tó ṣoògùn sínú oko ẹ̀ wọ́n tún wá arrest ẹ̀ wípé ó ṣoògùn sínú oko ẹ̀ ó arrest ẹ̀ wípé ṣoògùn sínú oko ẹ̀ bóyá tá a ṣe kú o ẹ bá wa pín ètò yìí ẹ̀yin ará ìlọra ńkó tẹ ẹ lè ṣe é kù torí ìtọlọ́run ẹ ṣàtúlẹ̀ pé Sunday Igboho ń sì wípé ẹ ṣe Sunday Igboho àti ẹ̀dúpẹ́ náà wípé ẹ bọ́ síta bọ́ kẹ bọ́ síta kò tí ì tó àló yẹ kí àwọn Fúlàní yẹn kó máa káwọn náà máa mọ̀ ju báyìí lọ ẹni tó jẹ́ pé ó délé ó kàn ń tọ̀ sára ẹni tó jẹ́ pé ó kàn rìn lọ ẹni tó jẹ́ pé kò tiẹ̀ ọ̀hún tiẹ̀ rí mọ́ ẹ lọ tó ẹ lọ ẹ lọ sùn kẹ́ tún wo nǹkan tẹ́ tún lè ṣe ẹ wo ẹ wo ọ̀nà bí tẹ́ lè gbà yọ sí àwọn pípù yìí because ìjọba ò ní bá yín dá sí èyí tó ṣẹlẹ̀ ní gọ̀gàn tí gbogbo ayé gbọ́ ṣé ìjọba dá sí ní Chief Sunday Igboho lọ gbéra lọ ṣùgbọ́n fún wọn ní seven days lẹ́yìn ìgbà yẹn táwọn bòróró tún lọ tán lọ jó ilé tán jó ọ̀nà tán pa àwọn èèyàn ńbẹ̀ kí ni Ṣèyí Mákindé kí ló ṣe alẹ́ gbé ẹrù yín níbi tó ti wúwo sẹ́ ẹ̀yin gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ àwọn tó jẹ́ wípé ilẹ̀ ọlọ́ràá wà àwọn ló ń gbé oúnjẹ wá fún gbogbo àwọn èkó Ògùn state nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó wá di wípé àwọn ẹ̀ṣẹ̀ tún máa bọ́ sọ́jà sí because wọn ò lè gbin nǹkan mọ́ nínú oko ìjọba ò lè gbà yín sílẹ̀ pásítọ̀ ò lè gbà yín sílẹ̀ àáfà ò lè gbà yín sílẹ̀ ẹ̀yin fúnra ara yín lè máa gbé ẹrù yẹn níbi tó ti wúwo lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin lè máa gbé níbi tó ti wọ̀ because tí àwọn ìjọba tí ó ti <laughs> omi ò gbọ́rú ẹ̀ rè ẹni tó ní oko ẹ̀ ẹni tó ní ilẹ̀ ló tún wá arrest ṣé ẹ̀rí wípé àwọn náà máa gbẹ́rù wọn níbi tó ti wúwo ẹ jẹ́ ká máa bá lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú. olùkó wa wa ò ní dàrú o nàìjíríà ò ní dàrú o hmm. kó má bàa dàrú náà la fi ń pèpè báyìí o ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Ọyọ ẹgbẹ́gbẹ́sẹ̀ commissioner for agric ẹgbẹ́gbẹ́sẹ̀ gbogbo Ẹyin ọ̀tọ̀ kùlú tọ́rọ̀ kàn ẹgbẹ́gbẹ́sẹ̀ ìlú yóò ní dàrú o bó wà ní ìbùlẹ̀ ọdẹ dúró báyìí wọn tẹ tẹ tí wọn ti fi bàbá ní. béèrè béèrè for six ẹgbọ́n. àwọn olùkọ́jú kan máa rí ìlú. ṣe ti rí pé nǹkan ń bọ̀ nǹkan ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nu. fọ́tò hàn wá wọ́n kàn sọ iye màálù tó dùn ún. wọ́n lè yọ màálù kankan lẹ́yìn òkú ti sá lọ́wọ́. sá àbí inú oko wa. láti ọ́fíìsì wọ́n sì ti dá wa padà sọ́dọ̀ akíbi ó. eléyìí pọ̀ eléyìí pọ̀ eléyìí pọ̀ nínú oko wọn ló tún ní kó san five million wípé màálùú kú ah, ah, irú ìlú wo lélẹ̀ irú ayé wo lélẹ̀ yìí ẹ̀yin pípù yẹ dìde ẹ gbé ẹrù yín níbi tó ti níbi tó ti ah oh my god. Huh. Ah, ẹ má dúró de ìjọba ìjọba gan ò rí yín wọn ò gbọ́ yín wọn gbọ́ sọrí wọn gbọ́ bọtán ọdá lóhùn nǹkan tíjọba rán ó ju ti aráàlú lọ eighty percent ò bá kú nínú ará ìlú ìbá èyí tó bá kùnà fẹ́ ṣèjọba lé lórí àwọn ìjọba tẹ́ ẹ ní níjọba wọ́n ti fi orí èèyàn wọ́n ti fi mu gàrí ojú wọn ti ojú wọn ti bò wọ́n lójú wọn ò ríran ó ti dí wọn létí wọn ò gbọ́ tayé tọ̀run nìkan ló ń gbọ́ mọ́ èmi ò gbọ́rú eléyìí rí nínú ilẹ̀ èèyàn tó máa béèrè five million wípé màálù àwọn kú ọ̀rí kó tiẹ̀ rí fọ́tò gan ìyá máa ń jẹ àwọn èèyàn o ìyá máa ń jẹ àwọn èèyàn bó ṣe wà yẹn ń sìn ọ̀ọ́ni lè sùn ọ̀ọ́ni lè wí kọ́ anytime náà tún lè lọ́ọ́ bá wọn nínú ilé kó máa pa wọ́n ṣebí pàtó ìgbà tó ohun kan tá à ń sọ leléyìí o <laughs> fún àwọn kan tó ń sọ wípé ṣèbọ ọmọ wa ló wà ń bẹ ọmọ wa ni ọmọ wa ló wà ń bẹ náà ọmọ yín ló wà ń bẹ sí yín o mo sọ níbì kan lánàá bí jẹta kọ ni ẹ lọ wo nígbà tí Buhari Buhari àwọn èèyàn tó kó síjọba tán bá ṣèjọba ní àwọn haúsá fúlàní ọ̀hún ṣe eighty percent ẹ wò ìgbà tí bàbá bàbá bàbá débẹ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu almost fifty fifty ló fi ṣe tí ò bá jẹ́ sixty forty gan pàápàá gan wọ́n máa ma sọ ọ́ ní ẹ ṣe bẹ́ẹ̀ dìbò fún ṣe bẹ́ẹ̀ dìbò fún ìyẹn lè máa mọ̀ wípé ó ń fi ẹ̀mí everybody takáàtì ni wọ́n máa ní ṣe bẹ́ẹ̀ dìbò fún because ibo ni mo ti ń bọ̀ nínú ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ni wípé tó bá jẹ́ nígbà ayé Buhari ni à nítorí wípé fúlàní ló wà ń bẹ̀ ni nísìnyí tún kọ́ nísìnyí tún kọ́ nísìnyí kọ́ ṣé ọ̀rọ̀ yìí tún gbọ́dọ̀ dé rédíò station ṣé kò yẹ kó jẹ́ wípé ìgbà tán bá kúrò ń bẹ̀ ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó kó máa kó wá sọ fáwọn aráàlú pé a dúpẹ́ nígbà tá a dé police station àìdájọ́ lọ́wọ́ yẹ kó jẹ́ àwọn fúlàní yẹn fẹ́ fìyà jẹ wá but àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ à wọ́n dúró wọ́n ṣe ìdájọ́ níbi tó yẹ kán ṣe é wọ́n dúró wọ́n ṣe wọ́n ṣiṣẹ́ takuntakun ìyẹn lẹ máa fi mọ̀ wípé <laughs> no going back ni a lè fi nǹkan kan wé nǹkan kan bí òun ṣe wípé àní ká kúrò nínú oko ẹrú yìí ká jọ fọwọ́ so ọwọ́ pọ̀ ká kúrò nínú oko ẹrú yìí kò lè pè é wa tó bá ń lọ báyìí um tó bá ń lọ báyìí ọmọ yorùbá ọlọ́run má jẹ́ kán fi ìran wa ọlọ́run má jẹ́ kán fi pàtàn um àwọn ọmọ Ìgbò àwọn náà ń threaten yorùbá yorùbá yìí náà ni àwọn haúsá àwọn náà ń threaten àwọn china náà àwọn náà ti dé tá a bá máa fi rí another fifty seventy years nísìn a máa rí ọmọ China tó máa bẹ̀rẹ̀ sí ní tóun náà tó máa tó máa máa lálẹ̀ ní Nàìjíríà because àwọn náà ti ń fẹ́ àwọn ọmọ yín ẹ̀yin tó jẹ́ pẹ́sẹ̀ yín ò múlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin tó jẹ́ pẹ́sẹ̀ yín ò dúró ńlẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run ò mà ní jẹ́ kán fi ilẹ̀ Yorùbá kán fi ṣètò o pẹ̀lú bó ṣe ń lọ yìí kò sẹ́ni tẹ́lẹ̀ lọ sábà alẹ́ lẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ níbi tó bá ti wúwo ẹ̀yin ará Ìlọ́ra ẹ̀yin ọmọ Ìlọ́ra fídíò yìí ò ní gùn kó lè dé ọ̀dọ̀ yín ẹ gbé ẹrù yín níbi tó ti wúwo ẹ jáde tẹ bá mọ̀ wípé ẹ ẹ ní nǹkan agbára mọ́ ẹ tún jáde lọ ẹ fi irun ẹ fi ìrìn kún ìrìn ẹsẹ̀ yín àwọn pípù yìí wọn níbi tó ń gbé wọn níbi tó tẹ̀dó sí àwọn ló tún wá ń jọba lé yín lórí it's not pé ọba aládé là ń sọ yìí o ẹ lè rìn ẹ lè hó tẹ bá máa kọjá níbi tó bá jókòó sí gan ẹ máa kó bàtà sọ́wọ́ tẹ máa feré ge ni tó yẹ kó rí bẹ́ẹ̀ ibo làwọn pásítọ̀ wà ibo làwọn afa wà ibo làwọn tó ń pera wọn léèyàn Ọlọ́run wà ṣó ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá yìí tàbọ̀rọ̀ yìí ò kan gbogbo àwọn pásítọ̀ tàbáwọn ò kì í wo àwọn fídíòs yìí ẹ gba Ọlọ́run gbọ́ ẹ gbogbo àwọn òjíṣẹ́ gbọ́ ṣóun ló kàn nínú ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ ọmọ Yorùbá dé ní Nàìjíríà báyìí. ha eléyìí pọ̀ o eléyìí pọ̀ eléyìí pọ̀ now ẹ jẹ́ àkùnkùn. ẹ tún wá gbọ́ tuntun wọn wọ́n ní èyí ò ṣẹlẹ̀ èyí ò ṣẹlẹ̀ àìmọye tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. eléyìí ò ṣẹlẹ̀ àfúndẹ́rù bọ́ lọ́rọ̀. nílùú Ìlọ́ra gbogbo àwọn tí ẹ ń wò yìí ọmọ bíbí ìlú Ìlọra ni wọ́n olùgbé ìlú Ìlọra ni wọ́n àgbẹ̀ ni wọ́n kíríkì yòyó nílùú Ìlọra bẹ́ẹ̀ náà. ìpínlẹ̀ ọmọ àti ẹ má bínú ó yẹ ẹ máa yọ gbogbo ẹ̀gẹ́ yìí ni wọ́n wú kalẹ̀. tó ń tẹ oko ọbẹ̀ ewédú. ah ó lágbára o. tó ń tẹ ewédú ní àbàjẹ́ kalẹ̀gbẹ̀. ṣẹ́rí ẹ máa rí ẹni tó ń sọ̀rọ̀ gan wípé ẹ wo ẹ wo gbèsè ayé ẹni tó tún ń tiraka báyìí pẹ̀lú condition tí máa yẹn wà ẹ máa rí wípé ó tiraka pẹ̀lú gbogbo tiraka ẹ̀ náà lọ́n sọ di lọ́n ìjọ ẹ níjọba ẹ kò síjọba ní nàìjíríà ó yẹ kí ti gọ̀gàn kó ti kọ́ yín lọ́gbọ́n ẹ rí ẹ ní ìjọba ẹ̀yin níjọba ara yín ẹ lọ tún kinní kan pa ẹ lọ tún èrò inú yín pa níbi tọ́rọ̀ yìí dé ẹ lọ tún pa ẹ lọ jókòó kẹ lọ wo kí lẹ tún fẹ́ẹ́ ṣe ẹ bá aṣọ eléyìí fúnjọba lẹ́ẹ̀mẹwàá wọn máa ṣe bẹ́ẹ̀ nípa àwọn ògbọ ni àwọn fúlàní ti sọ nǹkan tó fẹ́ẹ́ ṣe fún yín báyìí sìn ẹ̀yin náà ẹ lọ ẹ lọ pa nǹkan dà fún wọn pásítọ̀ ò ní gbà yín máàmù ò ní gbà yín nǹkan tó rán ó pọ̀ jù yẹn lọ àwọn nǹkan tó rán leléyìí ẹ jẹ́ kí ẹ jẹ́ ká gbé nínú ẹ̀wà nǹkan táwọn ràn lélẹ̀ ibo la máa ti bẹ̀rẹ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí mo kí wa ipa kú bójú ọjọ́ ṣe rí mú kẹ́yìn ìyá mú kẹ́yìn bàbá a ní jẹ́ kí ètò yìí pẹ́ bó ṣe lè òun kó mọ ẹ jẹ́ ká sáré lọ sí foundation wa òun Life Saver Foundation àánú lolówó fi wa. wá. la fi ń sọpẹ́ fọlọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ anípa rere láyé àwọn èèyàn. tá a sì ti ń sọpẹ́ pàtàkì pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádé àgbáyé. àwọn tó bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́. lórí ìkànnì Zabby Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Sabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá a máa bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Lifesaver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tòótí lọ síwájú sí i ló jẹ́ àmọ̀ lọ́gán fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i. ẹ jẹ́ àjọpawọ́pọ̀ lé ìṣe òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé number six Bremen Street Sabo Sagamu Ogun State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Sabi Lifesaver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà wà lágbàáyé account number five seven nine eight six eight six zero one three fcmb fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé plus two three four eight one two five seven five four four nine two tàbí kẹ́pẹ́ plus two three four seven zero eight four three four five six nine six bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabby gan lórí whatsapp nọ́mbà wọn plus four four seven four four zero seven one five five four two ní Zabby Lifesaver Foundation àánú àánú ló jẹ wá lógún. mo kí yín káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa fi ẹ̀bùn sínú àkáǹtì foundation lágbára lọ́wọ́ ọlọ́run àrọ́mọdọ́mọ wa kò ní gbégbá bára ibi tá fọkàn orin síta fọkàn orin sáàbò orin pàdé ń bẹ mú kẹyìn ìyá mú kẹyìn bàbá mú kí ẹ̀gbọ́n mú kí àbúrò tí ẹ ń bá wa fi ọwọ́ sí lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa ọlọ́run ní ṣàwa náà ní àwa nìkan now ẹ jẹ́ kí a lọ sí nǹkan tí àwọn gbogbo àwọn pípọ̀ yìí náà gbọ́ ọ bọ̀ká àwọn àmọ̀tẹ́kùn gangan irú bíbá yìí sì ṣé kò sí síkírọ́rìtì kankan ni àwọn ọmọ ti sá kúrò nílé ṣé kò sí síkírọ́rìtì kò sí ọlọ́dẹ ibi tí ò bá ti sówó kò sọ ẹ kò sí ọ̀rọ̀ ńbẹ̀ ni ṣé àwọn àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn tó kù ṣé hàn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn pípọ̀ yìí because tàbí tèmi nìkan ni ẹ bá mi ẹ bá mi fi báwo lẹ ṣe ojú wo lẹ fi wò ó ní comment section kó tó bá máa pẹ́ tó bá máa yá ǹsìn ẹ máa rí wípé díẹ̀ ló máa kù nínú àwọn abúlé yìí ìgbà tó jẹ́ pọ̀ bá gan ọ̀ jẹ́ kọ́ bá lẹ́nu ọ̀rọ̀ ìjòyè ò lẹ́nu ọ̀rọ̀ ọmọ aráàlú gan ò tún lẹ́nu ọ̀rọ̀ ta ló máa gbà yín You know, there is a native doctor in your home. Who is a native doctor? I'm not aware. There is a native doctor. There is a native doctor in your home. Who is a native doctor? Kí ló ń fọwọ́ ja? Kí ló ń fi ọwọ́ ja ní ara fún? Kí ló ń fi ọwọ́ kan nínú ara fún? pásítọ̀ tó yíyàn lẹ́ẹ̀kanná wípé nǹkan tí mo sọ fún ẹ sọ wípé bẹ́ẹ̀ ni sọ wípé bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wá ṣe mistake bóyá ń kọ́ eléyìí nǹkan tó kọ kò perfect pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí ọgòdì fún lélẹ̀ àti nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Ìgbò ọlọ́npa ogún ó ń pa ọgbọ̀n kò sí nǹkan tó kàn wọ́n àní níbi tí a gbọ́rọ̀ Ọlọ́run dé níbi tá a dẹ̀ gbọ́rọ̀ Ọlọ́run dé ìkan ń tó máa ṣọ̀kì yín ó yẹ ká wá fèsì reality nísì because kàkà kó sàn lára ọmọ ìyá jẹ ó fojoojúmọ́ bí obìnrin ti ni kàkà kí wàásù church mosque gbogbo ẹ̀ kó gbé àwọn èèyàn ó ń sọ wọ́n di olóríkórí ni kàkà kí àwọn pásítọ̀ àti imam kán wá bọ́ síta wọ́n tiẹ̀ wá ń fèsì ara wọn sìn ẹ bá lọ sórí social media oh my god àwọn àáfàá báyìí in short bọ́yìn gbéwòra wọn lọ sí kóòtù náà ń búra wọn lọ́nṣẹ́ oṣù ramadan látúwà yìí o àwọn pásítọ̀ náà wà ń bẹ̀ náà wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lọ ṣé ní gbogbo àwọn tá à ń gbọ́rọ̀ wọn ṣé kò sí christian nínú wọn ṣé kò sí mùsùlùmí nínú wọn mùsùlùmí ò sí nílẹ̀ yorùbá mọ́ kírísítẹ̀nì ò sí nílẹ̀ yorùbá mọ́ ó ṣe wá jẹ́ àwọn individual but àwọn ò lè sọ̀rọ̀ torí pé kí ni àwọn àtijọba àwọn lọ́jọ́ ń ṣe ará ìlú ẹ jẹ́ ká continue. there is a native doctor in your family where do you come from don't give me tough time please. Lagos state from Ishan. Eh? you know Ogun. Yes, who worship this Ogun. <laughs> this is Ologun I am seeing Ologun and this is called a rock. I was small when they gave birth to me, so I might not know. You know Ashawo? if you talk anyhow, I will expose that person. eléyìí ò corporate Oh, dáadáa ẹni tó mú òun wá ń sìn ẹ wọn máa fàyè bìkan kò kọ níṣẹ́ yẹn dáadáa gbogbo nǹkan tí pásítọ̀ ń sọ ó yẹ kó wọn sọ pé yes ah pastor kó wọn yíra mọ́lẹ̀ gan kó tó di ah báwo ni pásítọ̀ ṣe mọ̀ ẹ máa rí wípé ọ̀hún kódà ẹni tó gbé iṣẹ́ yẹn wá wọ́n máa fàyẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ nǹkan tó ń gòdì sí eléyìí àwọn èèyàn kú ní mẹ́sàn-án méje mẹ́wàá ní gbogbo ẹ̀ everywhere kò sí èyí tó kàn wọ́n kò sí èyí tó kàn wọ́n ah, ọmọ nàìjíríà àfi wake up àsìkò ti tó wípé àwọn pípù yìí ọ̀ ní nǹkan kan láti offer anybody ọ̀ ní. You know I shower. tell me. No, sir. Yes, sir. I'm asking you. Yes, sir. You know I shower. Yes, sir. Be careful. Yes, sir. Be what? Careful. Shower. Yes, sir. Be what? Careful. Ẹ máa gbọ́ ń bẹ̀ yẹn wípé ó sọ sí lẹ́nu ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ló tún sọ sí lẹ́nu alẹ́ ni tó múṣẹ́ ìwà wọ́n máa fàyè ẹ̀ ni ẹ jẹ́ bá a pín fídíò yìí ẹ gbọ́ o ẹ máa rí polówó ẹgbẹ́ o. you know àṣà o. yes sir. be careful. yes sir. be what. ẹ máa wo o. be careful. If I talk to you, you don't answer me, I will give you something that will make you to know that there is a prophet. Be careful. Let us pray. Let us pray for our marriage. Let us pray for a good marriage. Are you hearing me? Yes, sir. There was a man was with you. Yes, sir. This man disappointed you. Yes, sir. You swear to the man. Yes. You know that I'm a, i am am a king of prophecy. I have to tell you what you want. Are you hearing me? Yes, sir. So this young girl, let her, let us pray for her. So that let the spirit of moving around and suffering from husband begin to disappear. A man is standing beside you, and this man, he promised to not marry you. Answer me. Yes, sir. God is going to help this one. Come here. Where's the man? Where's the man? Where's the man? He's not here, sir. Where is he now? Where's the man? I'm asking you, where is the man? He's in Benin, he's in uh, uh, anywhere, in abroad. Oh. Where's the man? Huh? Jerry. Come on. Don't go to Ashawe again. Jerry. Let the spirit oh, of pros- prostitution disappear in your life. Jesus Christ. Ṣé rí nǹkan tó ṣe fún? Ṣé rí ló fi gbá orí ẹ̀. Let the spirit of prostitution. Ìkọra ló fi gbá orí ẹ̀ wípé wọ̀nyí ó fẹ́ baṣẹ́ jẹ́ ni. Ìkọra ẹ máa rí pé ìkọra ló fi tì í ìkóra ló fi tì wíìdó wà lórí yẹn gan ó fò sọnù tẹ bá rí bí ọmọbìnrin yẹn bóyá ṣubú sílẹ̀ ẹ wo action ẹ because iṣẹ́ bàjẹ́ fún eléyìí gbogbo àwọn tó kù yẹn bóyá omi tó ń gbé fún wọn ni àwa ò bá ṣe anybody jẹ ojú ló mọ ohun tó yónú ojú ló mọ ohun tó yónú ìdodo nídajì ara èyí tó mọ ṣọ́ọ̀kì yìí ṣì ń bọ̀. prostitution disappear in your life. ṣẹ́rí ṣẹ́rí bóyá ta ṣe rí bọ́mọ obìnrin yẹn bóyá kówó di ojúmọ́ ṣe rí àwọn pípò yìí ẹ ẹ dẹ lè rí ẹ lè ẹ lè sọ àsọtẹ́lẹ̀ fún àwọn fúlàní tó ń pa àwọn èèyàn yín ẹ lè sọ àsọtẹ́lẹ̀ sí fúlàní wípé tó bá máa di next week o gbogbo òkú fúlàní náà máa gbé kúrò nílẹ̀ yorùbá Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún yín ṣé lè yóò tó kókó èèyàn lára oh my god èèyàn kankan ò bà ẹ̀sìn kankan jẹ́ kò sí èèyàn kan tó tiẹ̀ lè bà ẹ̀sìn kankan jẹ́ kò possible ẹ jẹ́ ká wò ẹ wá lọ wo eléyìí. ẹ máa rí chọ́ọ̀chì chọ́ọ̀chì chọ́ọ̀chì nílùú òyìnbó ni Germany ní chọ́ọ̀chì yìí wà mo rò pé mo gbé kan wá ẹni tó bá wo fídíò tí mo ṣe program tí mo ṣe before eléyìí church tán kọ́ for sales bó ṣe tóbi tó tán fẹ́ tà eléyìí náà bó ṣe wà yẹn àwọn àwọn ọmọ nàìjíríà àwọn ọmọ áfíríkà àwọn náà máa bá wọn yìí máa sanwó máa rẹǹtì irú báyìí ont ni ẹ jẹ́ ká jọ wò lẹ máa fi mọ̀ wípé àdúrà ò gba àwọn òyìnbó sílẹ̀ ọpọlọ wọn orí pípé wọn ṣíṣe òdodo wọn tó bá tiẹ̀ rí hundred percent ṣe òun ló ń gbà wọ́n sílẹ̀ òun ló ń tú ìlú wọn ṣe justice òun ni òyìnbó mú bí ọlọ́run kódà gan òyìnbó kọ́kọ́ mú justice kó tó mú ọlọ́run gan because tí justice bá wà ó wà nínú gbogbo ìwé ìwé mímọ́ gan tí ibi tí justice bá wà ìfọkànbalẹ̀ òtítọ́ gbogbo ẹ̀ òun ló máa wà ń bẹ̀ àwọn òṣèṣìmọ òyìnbó òṣèṣìmọ justice lòyìnbó ń sìn o justice lòyìnbó ń sìn òyìnbó ò ṣe ẹ̀sìn mọ́ justice justice ni o now. kàákùnkùn sọ sílẹ̀ kó. ẹ jẹ́ kí n gbé síwájú ìdájá fún yín kẹ́ rí nǹkan tán kọ síbẹ̀ yẹn only Nigerians in the church òun leléyìí nísàlẹ̀ the church is empty empty àwa Nàìjíríà yìí ni kò dẹ̀ gbé wá kò gbé wá bó ṣe lè hùn kó mọ kò gbé wá bá mú àwọn tó wà nílùú òyìnbó most èyí tó ṣẹlẹ̀ nílùú òyìnbó ni àìmárìbí lọ àìmárìbí láti gbà lọ igbóke ṣáà jẹ́ kí jẹ́ kí n wá bí láti jẹ́ kí jẹ́ kí mi jẹ́ yé lọ wojú àwọn èèyàn ní church náà. Onye si na ndụ, wà yìí ṣẹtírí ṣẹtírí ilé ayé bó ṣe ń rí nìyẹn irú àwọn churches bẹ́ẹ̀ yìí tí àwọn nàìjíríà tó bá jẹ́ christian tó ń bára àwọn mùsùlùmí àwọn máa rà at the end of the day ilẹ̀ Africa, kàkà kó sàn ó ń bàjẹ́ sí i àníbi tó ti ń pa wọ́n tó ti ń jẹ wọ́n tí fúlàní ti ìgbà mélòó lẹ ti ẹ̀ gbọ́ wípé òkè o àwọn pastors bíi mẹ́wàá bíi twenty wọn kóra wọn jọ sórí social media because ibi tí wọ́n ti ń jí òkú dìde wọ́n jù sórí social media kán wá dúró wípé no eléyìí láti wọlé enough is enough enough is enough tàbí ọlọ́run ti sọ fáwọn wípé now ẹ fún wọn ní seven days fúlàní máa rí gbogbo ayé dẹ̀ ló máa rí ǹjẹ́ a gbọ́ bẹ́ẹ̀ bọ̀ mírèkù ẹ jẹ́ ká sáré lọ wọlé tó rà ní pẹ́ mú now. The moment he cut this. Whatever you are doing over there, which is not bearing fruit, now with this fruit, it will begin to bear fruit. Look, look, look. What, brethren, what is happening to the gentleman? Stop! Stop! Stop In Jesus' name. ìdí àgbè mi yẹn òun ló mú ló fi dúró ṣe rí ipa ti ṣe nǹkan láfíríkà ṣe rí ipa ti ṣe nǹkan ṣe rí ipa ti ṣe nǹkan ẹ jẹ́ ká tún sáré lọ wọlé ẹ wo ibi tí à ń kówó lọ tí à ń kówó lọ nǹkan tó ń fi ojú àwọn dúdú rí níbi tá a tún kówó lọ ni o ẹ máa wò. Thank tẹ́rí ibi tó tú ibi tó kówó lọ awọ́ wà yìí awọ́ wà yìí bẹ́ẹ̀ náà lẹ̀sìn tá a gbà náà nìyẹn unlike nǹkan ní nǹkan ju nǹkan tiwa lọ àwa náà kọ brainwash ni ẹ̀yin náà ẹ̀ imagine níbi tán ti lọ sin ọlọ́run torí pọ́n jẹ́ dúdú bọ́n ẹ má ṣe gangan nìyẹn o bọ́n ṣe má ṣe gangan gangan nìyẹn èmi ti lọ rí ìwọ tó bá ti lọ sí Saudi Arabia rẹ wàá mọ nǹkan tí mò ń sọ yìí tó bá lọ síbẹ̀ rẹ wàá mọ nǹkan tí mò ń sọ yìí ṣé ní Haram ló fẹ́ sọ ni tàbí lẹ́ni wi ẹ̀ ló fẹ́ sọ ni tó bá ti jẹ́ aláwọ̀ dúdú yìí ẹ́ àwọn àwọn security tó wà ń bẹ̀ gan tán bá ń ti dúdú hàn ní fọwọ́ kan ẹni tó bá jẹ́ aláwọ̀ funfun tán bá ń pariwo mọ́ dúdú hàn ní pariwo mẹ́ni tó jẹ́ aláwọ̀ funfun àwọn mú wa lẹ́rú àwọn òyìnbó mú wa lẹ́rú àwa ara wa ta ti jẹ́ dúdú náà a tún múra wa lẹ́rú èwo làbọ̀ràn ju ọ́rẹ́ǹjì ọsàn sí ìyàn kó wá di pé wàrà páńgbé ẹ rí nǹkan yẹn láti lọ jù sí wọn níbi tí wọ́n ti ń pa àwọn ènìyàn ẹ rí pọ̀rọ̀ yìí ó yẹ kó bọ́ sí kanra fún àwọn tí Ọlọ́run tó bá ti ṣí lójú inú àti ojú ẹ̀mí because ìwòyí ten years gbọ èmi gan ní bá sọ sọrú nǹkan báyìí bọ́ ọlọ́run náà ló dé wípé òun máa tú wa sílẹ̀ àwọn kan ti ní ìtúsílẹ̀ yẹn àwọn kan dẹ̀ ìmá tú ni bọ́rọ̀ yorùbá nation tá à ń sọ ọjọ́ kan náà kọ́ ni gbogbo wa jọ gbà àwọn kan gbà lánàá àwọn kan gbà lẹ́yìn àwọn kan gbà lọ́la àwọn kan sì ń bọ̀ tán máa gbà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yìí náà bó ṣe rí náà nìyẹn bó ṣe rí nìyẹn ẹ jẹ́ àgbẹ̀ last wa. eléyìí mi ò lè mi ò lè ṣòwò ẹ̀tàn dé àwọn òbí kan nǹkan tó ṣe fún lédì yìí nǹkan tó ṣe fún lédì yìí lórí ọ̀rọ̀ Africa ah, ah, àwọn nǹkan mi lè máa ṣẹlẹ̀ báyìí tó jẹ́ pé ó máa jẹ́ ìtìjú fún ẹ láti lè fi wọn ẹni tí ò bá ṣe ọmọ Nàìjíríà because wọ́n máa béèrè wípé you people are you okay are you okay ṣé wà òkè ṣá ṣé ẹ wà òkè inú ilé ayé yìí náà la ṣì wà tàbí mo i'm telling you the truth the fact ni mo sọ fún yìí ó ti ṣẹlẹ̀ sí mi rí dáadáa àwọn videos kan wà tó jẹ́ pé ò lè fi wọn kọ̀ ní ìfẹ́ mọ́ kò pọ̀ because ṣé tó máa fi ṣé tó máa fi wòye pé ṣẹ́yìn ṣẹ́yìn ṣẹ́yìn people ṣe ṣe normal ṣá ṣe wà okay ṣe gbádùn ṣé gbádùn táyọ̀ níbi tẹ́lẹ̀ pé ní ìlú yín láfíríkà ṣe ṣe ọpọlọ yín tó wà òkè ṣe nọ́mà. Ẹ̀yà Adé! Láti ọ̀wá kẹ́, ó ìnáwó bá ní ẹtí rẹ̀ ní ẹ̀dẹ̀. Atanikuachilia uende. Wewe Karo, wewe Karo, ndio nakuuliza. Wakati ulienda kwa waraka, wakati ulienda kwa waraka, ulifanya nini na nini? Ulifanya nini na nini? Nikapakwa. Nikapakwa. Eh. Ukapakwa nini? Nikapakwa. Eh. Nikapendeza. Ukapakwa dawa. Ulipakwa dawa. Wapi na wapi? Nilichukua. Eh. Nilichukua. Nilichukua nini? Nilimchukua. Nimemwacha. Ndio nakuuliza. Nakuuliza wakati ulienda kwa mganga, ulipakwa dawa ulipako dawa na uniambie haraka tano ndio tusikosane. Ulipako wapi na wapi dawa? Akapaka huku nipendeze, lakini mimi nimeachilia. Haya, ndio huyo yule, sasa anapendeza yule, sasa anapendeza yule, anapendeza yule, anapendeza yule, anapendeza yule, anapendeza yule, sasa anapendeza yule, sasa anapendeza sasa anapendeza, in the mighty name of Jesus. Ukachukua mwanaume wa wenyewe eh, ukachukua Umeenda wapi? Kwanza nipatie mambo yote haya, ulipako nao wapi na wapi? Nataka umalize maliza kila mahali. Eh, Karo, niambie Karo, kabla unaisa na kabla uende, acha ushika mwanaume wa wenyewe. Hutaki ndoa ya huyo mwanamke Analinga. Analinga. mwanamke analinga. Eh, so sasa ulionaje mwanaume wake? Alinipeka na gari mm-hmm. Eh. makelele ya Yesu. Sasa utaachilia huyo huyo mwanaume. Ehe, na kwa mganga ulienda na nini na nini? Pesa. Pesa ngapi? Pesa. Eh. Ulienda na pesa ngapi? Niambie haraka. Peke yake. Eh? 2000. 2000 peke yake. Only. Only. Yes. Ukapea mganga. Eh, mganga akakupea nini na nini? Mganga alikupea. Niambia nipendeke. Tupendeke. Mm. Hakupaka dawa. ilisha. Eh? Ilisha. Imeisha. Hapana, mganga kwanza alipaka wewe dawa. -huh. Ah, ah, ah, aliniambia tu enda uh -huh. hivyo akikuona uh -huh. tu uh-huh. atakutamani uh -huh. na tamaa ilikuwa ya sabri gani? Alikuwa anasema uh sasa ni vizuri uh -huh. nikuwe nimependeza uh -huh. nikikaa na yeye kwa gari uh atanipenda uh alinipenda hivyo bure bure eh, na nimeamua kwenda, nimeamua kwenda uh Sasa kaa utaachia bwana ya wenyewe uh kwa hivyo kayuka bibi kake kanaomba sana eh. -huh. Eh. eh bibi kanaomba Mungu mm. mwambie Bwana amemkomboa. Ila maisha nemo mkisa. Toka toka. Yeye sasa. Toka toka. Toa yote. Toka toka. Toa yote. Toa yote. Toa yote. Toa yote. Toa yote nemo mkisa. Toa kile kitu. Toka toka. Ila maisha nemo mkisa. Toka kile kitu. Toka kile kitu. Jerry. Jerry nǹkan tó ń ṣe obìnrin yìí náà ni obìnrin yìí náà ni. Jerry pe nǹkan ta ló fẹ́ fi eléyìí wọn colleagues níbi iṣẹ́. Ti pé wo miracle ọmọ yìí ṣe ọmọ yìí ṣe obìnrin ọmọ yìí tó dẹ̀ jẹ́ wípé set up ni oníkọ́ máa fídíò tó dá wọn máa lè ju síta ẹ wo bó ṣe ń ṣe bó ṣe ń ṣe èèyàn mọ́lẹ̀ ẹ̀yin nírú agbára yìí gbogbo bí ní fúlàní wà tó ti ń dà wá láàmú àwọn àtọ̀rúnrìn wà ẹ lè fi agbára yìí ẹ lè fi bá wọn ẹ lè bá wọn ẹ lè bá fi fèètì wọn ẹ fi ń balẹ̀ ayé jẹ́ bùhá lọ́dọ̀ ọlọ́run pé àwọn èèyàn ti ń dìde ẹ̀yin Ọ̀yọ́ state ta ló fẹ́ẹ́ gbà yín sílẹ̀ i'm pretty sure pé ẹ ṣáà lè pè gbowó báyìí Gani Adams wà ń bẹ bàbá Gani Adams ló gu ọ̀fẹ́ o <laughs> bàbá Gani Adams ló gu ọ̀fẹ́ o bàbá Gani Adams ló gu ọ̀fẹ́ o bàbá Gani Adams wà ń bẹ bọ àwọn sọ wípé àwọn máa gbowó kó tó di pé àwọn lè lọ ẹ pé bàbá Gani Adams ẹ pè wọn pé lógun ọ̀fẹ́ ẹ̀yin ayọ ẹ̀yin ará Ọ̀yọ́ ó yẹ kẹ́ bọ tàǹsìn kẹsàn pé àsìkò náà lélẹ̀ kí Ìgbòho káwọn tẹ ìmọ mú kọ ìmọ jẹ ṣàwámà káwọn máa jẹ ṣàwámà lọ́wọ́lọ́wọ́ tẹ ìmọ relax ó yẹ kí lógun ọ̀fẹ́ ń sìn ó yẹ ká ríṣẹ́ tàbí àwọn ọmọ wọn irú sí ló yẹ káwọn náà bọ́ síta ipa àwọn ti rán àwọn boys àwọn lọ síbẹ̀ kò ní dandan kó já àwọn lọ fẹ́ wọnú igbó pẹ̀lú white white lè dọ̀tí ó lè stain bọ̀ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ mo ti rún àwọn boys mi wọ́n ti wọnú igbó lọ àbọ̀lélẹ̀ yìí wọ́n tún ti lọ lé àwọn fúlàní yẹn wọ́n ti lọ lé wọn kúrò lọ tágbáyé wọn máa lajú sílẹ̀ ilé ẹ̀yin pastors ẹ̀yin ìmáàmù ní tẹ́ǹtà kákàkiri àwọn ọmọ yorùbá nìyẹn o wọ́n lọ gun o wọn ò lè rí help kọ́kọ́ ní ọ̀dọ̀ àwọn ìjọba ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò mo kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní sú kò ní rẹ̀ wá wa dayọ̀ àní lágbára lọ́wọ́ Ọlọ́run eléyìí bíbá la máa dúró sí lọ́jọ́ títí òní fún àgbéyẹ̀wò wa lọ́jọ́ títí òní lórí bó ṣe ń lọ ta ni kí àjọ mẹ́nubà kàjọ báwo ló ṣe rí lọ́jọ́ títí ẹ bá wa fi sílẹ̀ nínú comment section ẹ dẹ̀ má gbàgbé láti bá wa share ètò ẹ má gbàgbé láti bá wa tẹ like ẹni tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ bá wa subscribe god bless you èmi náà ṣì ní ẹyẹ méjì ò kì í já àṣà èmi ọmọ yín àbúrò yín atúwe of yorùbá land hmm? god bless you a máa ju wa ṣe ojú òní tiwa bíbá la máa mẹ́tò dúró sí lọ́jọ́ títí òní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wa dá sí charity wa ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ̀ tí bá wa dá sí náà ọlọ́run á bùkún gbogbo wa. àwa tá a dúró láti lójú èèyàn kan àwa náà ara lànà orí òjijì àwa wárí lágbára lọ́wọ́ ọlọ́run god bless you bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.